Um, ẹ̀yin olólùfẹ́ olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe rí ó ní ó yẹ kí gbogbo wa àgbájọwọ́ la fi ń sọ̀yà àjíjọ ọwọ́ kò gbẹ́rù dórí bí ènìyàn kan bá ga ó yẹ kí a parapọ̀ ká gbéra wa ga ni kò yẹ ká wá ọ̀nà tá a fi máa máa rẹ ra wa sílẹ̀ wọ́n dẹ̀ ní gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ máa ṣọ́ ọ̀rọ̀ sọ. So nítorí ohun tí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ sọ ni ṣọ̀rọ̀ṣọ̀rọ̀ ń sọ gẹ́gẹ́ bí mo ṣe sọ àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ wípé ó máa wà nínú èèyàn béèyàn bá tiẹ̀ mọ̀ ṣùgbọ́n èèyàn lè mọ̀ pé á wà nínú èèyàn títí èèyàn máa fi kú pàápàá ọ̀rọ̀ tó bá lè fa ọmọlàkejì wálẹ̀ bóyá ọmọlàkejì tó ti struggle tó dẹ̀ ń gòkè tó bá lè fa wálẹ̀ àbí ọ̀rọ̀ tó bá lè ta àbùkù mọ́ ẹni tó ti ń gòkè ó yẹ ká máa ṣọ́ra gbogbo ọ̀nà ló ní oníkálukú lè gbà kí ọlọ́run ẹ̀ kíkí ọlọ́run tá à ń kí ọlọ́run ọlọ́run ò béèrè oríkì lọ́wọ́ ẹni bọ̀dẹ̀ akọ̀fin àfi mi gbúdọ̀ sọ pé a fi ń pọ́n lọ́run lé kí n sọ pé a fi ń wá ìdùnnú a dẹ̀ fi ń wá ìyọ́nú ọlọ́run ni oríṣiríṣi ọ̀nà dẹ̀ lolúkálukú lè fi gbà wá ìyọ́nú olódùmarè ẹ̀ àwọn tó ń kin ọlọ́run ní àwọ̀ kẹ̀bẹ̀rẹ̀ bíi ìjà tí ọlọ́run wọ kẹ̀bẹ̀rẹ̀ bíi tí wọ kẹ̀bẹ̀ ni tí ẹ bá ní káwọn àwọn mùsùlùmí wo wíwá àwọn oríkì yẹn ẹ ní rí mùsùlùmí kọ́kọ́ kí ọlọ́run bẹ́ẹ̀ yẹn láéláé torí wọ́n máa sọ wípé èèyàn ń bì nítú ọlọ́run ní láti kí ọlọ́run bẹ́ẹ̀ bọ́tá bá ní ká wò ó ṣùgbọ́n ọlọ́run nìkan ló mọ ẹni tó ń sìn ọlọ́run nìkan ló mọ àníyàn gẹ́gẹ́ bí adi tí wọ́n ṣe sọ pé action shall be judged according to your intention èèyàn fi èèyàn fi wá ìyọ́nú ọlọ́run ní gbogbo oríkì tí yàn ń fún ọlọ́run àbí attribute tí yàn ń fún ọlọ́run kò ń ṣe pé bóyá ọlọ́run béèrè lọ́wọ́ anybody bó bá dẹ̀ ṣe wùyàn lèèyàn ṣe lè kí ọlọ́run ẹ̀ tó dífá fún ẹjọ́ ẹ̀yìn èèyàn a máa pa mí a máa tì mí gọ̀ọ́gọ̀ọ́ téèyàn bá kí ọlọ́run pé a máa pa mí a máa tì mí gọ̀ọ́gọ̀ọ́ a máa gbé mi nínú a máa tì mí gọ̀ọ́gọ̀ọ́ àti ẹni tó pe ọlọ́run ní onídùúró mi èwo ni èèyàn máa sọ pé ó bá ẹ̀mí mímọ́ mu a máa tì mí gọ́gọ́ ṣé ọlọ́run mu ọtí ni àbọ́lọ́run wá jẹ́ ọlọ́run ẹni ẹsí àbọ́lọ́run mu baileys àbọ́lọ́run mu stout àbọ́ mu bíà tó fi ń pa wá bí ọtí tó fi ń tì wá gọ́gọ́ àti ẹni tó sọ pé onídùúró mi ẹni tó lè gba gbèsè mi ẹni tó lè gba ẹjọ́ mi ẹni tó lè gbọ̀rọ̀ mi rò ẹni tó lè gba ikú mi kú àti ọ̀mùtí tó ń pa mí bí ọtí tó ń tì mí gọ́ngọ́ àti tó ń mu bẹ́líìsì tó ń mu ẹnẹsí èwo ló pọn ọlọ́run léjù nínú méjèèjì tó túmọ̀ sí wípé bó bá ṣe wu èèyàn lèèyàn lè fi communicate pẹ̀lú ọlọ́run ẹ̀ ṣe rí nígbà míì ẹlòmíì lè má ní àjẹ́ kó látẹnumọ́ kó burú wọn alájẹ ni ẹlòmíì lè má ní ìlara ṣùgbọ́n nínú ìwà ẹ̀ kọ́ ni pé ìlara nínú ìwà tó ń ṣe bóyá bó ṣe ń sọ̀rọ̀ wá ló ní ìlara ni ẹlòmíì lè má jẹ́ kẹ́ni má ní ṣùgbọ́n nínú ìwà ẹ̀ wọ́n á ní kẹ́ni má ní ni pé kò fẹ́ kẹ́lòmíì gòkè tó fi jọ tó túmọ̀ sí wípé ẹ jẹ́ ká máa ṣọ́ ọ̀rọ̀ sọ àwọn ọ̀rọ̀ míì lè máa gbé nínú wa ẹ jẹ́ kó wà nínú wa ká má wulẹ̀ sọ síta rárá even ká ọ́ ẹ jẹ́ ká mọ̀ sí àwọn nǹkan míì wà tó jẹ́ pé kò right but èèyàn lọ bọ́ lọ́wọ́ ẹ̀ pé olódùmarè orí society tí mo wà torí nígbà mi tíyàn bá léèyàn gbójú ìyà ló máa fi jẹ ìyà ló máa bá ń bẹ̀ ń gbà mí kó ṣe gbogbo nǹkan tí ojú bá rí ni ẹnu ń sọ bó bá dẹ̀ ṣe wu èèyàn lèèyàn ṣe lè bá olódùmarè ló lè fi ọlọ́run ẹ̀ wé ó wá ku èèyàn àti ọlọ́run ọlọ́run nìkan ló tó ẹjọ́ dá kò sẹ́ni tó lè dájọ́ anybody màá máa gbé mi nínú wàá máa gbé mi nínú wàá máa tì mí gọ́gọ́ ṣé ọlọ́run mu ẹnẹ sí ni tó fi ń gbé wa nínú tó fi ń tìyàn gọ́gọ́ ṣé ọlọ́run mu stout ni àbó mu gúldà àbí ọlọ́run mu Jack Daniels tó fi ń gbé mi tó fi ń tì mí gọ́gọ́ ẹlòmíì náà lè sọ bẹ́ẹ̀ pé ó bì pé ẹni tó bá sọ bẹ́ẹ̀ bì lítú ọlọ́run pé ṣé ọlọ́run tóbi jù láti máa tìyàn gángan bí ọ̀mùtí àtẹni tó sọ wípé ẹni tó sọ gbèsè mi ẹni tó lè gba ikú mi kú lóòótọ́ la rí pé wọ́n ní jésù gba jésù gba ikú àwọn èèyàn kú onídùúró mi tó lè gba ikú mi kú tó lè san gbèsè mi tó lè fi ẹ̀mí mi ẹ̀mí ẹ̀ rọ́pò tèmi lónídùúró yàtọ̀ sí a máa gbé mi nínú bí ẹni tó mu ọtí bí ẹni tó ti gọ̀gọ̀ ẹ jẹ́ ká máa ṣọ́ra ká tó ká tó yọ igi tó wà ní ojú ẹlòmíì ẹ jẹ́ ká kọ́kọ́ yọ ti èyí tó wà nínú ojú wa náà kí àwọn ẹ jẹ́ ká dẹ̀ máa ṣọ́ra pàápàá àwa tá a bá ti tí ọlọ́run bá ti tọ́lọ́run bá ti gbéga tá a ráwọn ẹlòmíì tó ṣe ń dìde tá a bá tiẹ̀ rí àṣìṣe wọn a ká correct wọn lẹ́yìn ẹ má jẹ́ ká sọ̀rọ̀ ká sọ nǹkan débi wípé àwọn èèyàn máa wá sọ pé ah onílara ẹ akẹ́ni má ní ẹ kò fẹ́ pàápàá ẹ jẹ́ ká wu ẹ̀yìn wa ká tó máa sọ̀rọ̀ torí wípé gbogbo nǹkan tí sọ̀rọ̀sọ̀rọ̀ ń sọ ni sọ̀rọ̀sọ̀rọ̀ ń sọ àwọn kan wà ń bẹ̀ tí wọ́n ti ọmọ máa ṣọ́ àwọn mistake tí àwa náà ti ṣe in the past so ta wọ́n ní tẹ́ bá ti ń gbé nínú ilé oní oní oní onígíláàsì ẹ má jẹ́ ká máa sọ òkúta torí àwọn ibì kankan náà wà táwa náà ti ṣìnà tí àwọn èèyàn mójú kúrò bí à ń torí ìfẹ́ tí wọ́n ní sí wa bóyá nítorí pé wọ́n fu ọlọ́run lára wa bọ̀ táwa bá wá rí ṣìnà oníṣìnà táwa sọ pé no a fẹ́ fi fà á wálẹ̀ ẹ jẹ́ ká ṣọ́rọ̀ sọ kó ṣe gbogbo nǹkan tí ojú bá rí lẹ́nu sọ àwọn ọ̀rọ̀ míì máa wà nínú wa títí a máa fi kú tó jẹ́ pé àárín àwa àtọ́lọ́run ló máa wà ọlọ́run gan ọba tó ní understanding ni ọba tó understand àárínú ròde ni your action will be judged according to your intention gbogbo tó bá ṣe wu ẹ̀dá ọlọ́run ló lè fi ọlọ́run ọba ẹ̀wé kò wá tọ́ sí ẹnì kankan láti ní bí mo ṣe fi ọlọ́run wé yìí ó right àbí ó wrong àbó right n bá sọ pé ẹjọ gbẹ ọlọ́run tì mí gọ̀ọ́gọ̀ ṣọ́mù ti lọ ọlọ́run ni kéèyàn kan dìde sí kó ní ọlọ́run pọ̀ ju bẹ́ẹ̀ lọ ṣé ọlọ́run mu ẹni sí ni àbó mu gúdà àti pé onídùúró mi ẹni tó lè san gbèsè mi èwo ni èwo nìyẹn máa sọ pé ó ní ẹ̀mí mímọ́ nínú nínú ọ̀rọ̀ méjèèjì yẹn nítorí ẹ ẹ jọ̀ọ́ gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ máa ṣọ́ ọ̀rọ̀ sọ nítorí nǹkan tí sọ̀rọ̀sọ̀rọ̀ sọ ni ṣọ̀rọ̀ṣọ̀rọ̀ ń ire o ẹ̀yin olólùfẹ́ Yinka TNT ó dàbọ̀.